صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أدوق فولون وبا أترى إكيولون أتي إجارة فواسواجوا النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn tó fi dérè gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀l kẹyàmà abẹ́ ọlọ́wọ́n ba kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn ní àpapọ̀ gbàwá tí à ń gbọ́ ètò àdínú yusrun òun náà ni ogun orí afẹ́fẹ́ báyìí àdínú yusrun tìyẹn ni pé islam ẹ̀sìn ìrọ̀rùn ni ìrọ̀rùn ní Islam gangan so ní pé lórí ètò yìí láti máa ń gbìyànjú láti fẹ́ kó yé wa kó yé wa ipe Islam yìí kò gbọ́dọ̀ bàjẹ́ bí tá a wà gangan nìyẹn àwọn nǹkan tó máa ń ba Islam yẹn jẹ́ mo ti ṣe gbìyànjú láti ṣàlàyé àwọn nǹkan mẹ́ta so mo ṣàlàyé nígbà yẹn ipe nǹkan mẹ́rin àwọn nǹkan gbòógì tó máa ń ba ìsìláàmù jẹ́ fún yàn àkọ́kọ́ ni àṣírìkù al-akbaru ẹ̀yẹn ni pé ẹbọ ńláńlá ẹlẹ́ẹ̀kejì ni al-kufuru al-akbaru ìṣekèfèrí ńláńlá ẹlẹ́ẹ̀kẹta ni an-nifaqu al-akbaru àbíkápẹ́ ni an-nifaqu al-i'tiqadi òun náà ni ìwà mùnáfìkì tí ó ṣe pé yóò ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn so òun náà ni al-bid'ah sọ̀n tí a ń pè ní albedaa inú èdè yorùbá òun náà ni àdádálẹ̀ àdádálẹ̀ yẹn ni pé nǹkan tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn òun náà ni tí àwọn afáfẹ́fẹ́ ṣàlàyé nǹkan tí a ń pè ní albedaa sọ àwọn ọ̀nà oríṣiríṣi náà máa ń gbà ṣàlàyé rẹ̀ bídà tí mo ń sọ ipò máa ń ba ìsìláàmù yẹn jẹ́ òun náà ni bídà tó bá jẹ́ bídà ńláńlá torí pé oríṣiríṣi bídà náà ló wà so bídà aláńlá ń bẹ bídà kékeré ó wà so bákan náà ni nìfàkù lálá ń bẹ nìfàkù kékeré ń bẹ alukófuru lálá ń bẹ kófuru kékeré ń bẹ aṣíríkù ńláńlá ń bẹ báyìí kan náà ni aṣíríkù kékeré ń bẹ so bí gbogbo ẹ ṣe wà lélẹ́yìí àmọ́ albídà nínú ẹ̀sìn àwọn afá máa ń ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà oríṣiríṣi wọ́n bẹ̀rù àwọn afá tí wọ́n ṣàlàyé bídà ipe al-bid'ah òun ni kullu mabtuda'a fi ad-din laysa lahu dalil fi al-kitab wala fi sunnah òun náà ni nǹkan tó ṣe pé wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn táwọn èèyàn innovate ẹ̀ sínú ẹ̀sìn bẹ́ẹ̀ kíkíní yẹn kó yé ọ̀rẹ́ rí pé a fi sí nínú ẹ̀sìn tó ṣe pé nǹkan yẹn báwọn èèyàn ṣe ń ṣe kò ní ẹ̀rí nínú al-Qur'an kò ní ẹ̀rí nínú hadith anabi sallallahu alayhi wa sallam wọn là ń pè ní àdádálẹ̀ wọn là ń pè ní bídáà so bídáà yìí àwọn afáàmì tó ń ṣàlàyé rẹ̀ wọn ní pé ẹni wọn ní tariqatun fi ddin mukhtara'atun tuda'i ash-shar'iyyata yuqsadu bis-suluki 'alayha ma yuqsadu bit-tariqati ash-shar'iyyah shatibi àwọn ni wọ́n mú àlàyé tí ń jẹ́ bídà yìí wá wọ́n ní tí ń jẹ́ bídà wọn náà ní tariqatun fi din ẹ̀wọ̀ ọ̀nlànà kan ni tó ṣe pé àwọn èèyàn nínú ẹ̀sìn ni wọ́n ti dá kalẹ̀ mukhtara'atun tariqatun fi din ìlànà kan nínú ẹ̀sìn mukhtara'atun tó ṣe pé wọ́n dá kalẹ̀ ni ẹnìkan ni ó dá kalẹ̀ àwọn kan ni wọ́n dá kalẹ̀ tudahi ash-shar'iyya àmọ́ yóò mọ wá máa fara jọ òfin ọlọ́run ẹ̀ máa rò pé ṣẹ̀ríà ẹ̀ máa rò pé ẹ̀sìn ọlọ́run ni. yuqsadu bi suluka alayha ma yuqsadu bi tariqati shar'iyya tó pé nǹkan wá níbi ṣẹ̀ríà gangan téèyàn wá níbi òfin ẹ̀sìn náà lẹ́ẹ̀mọ̀ wá kí níbi òun náà yẹn ni pé ládàá ẹ̀sìn lẹ́ẹ̀mọ̀ orúkọ ń ṣe pẹ̀lú rẹ̀ sọ̀tàn ń ṣe tí wọ́n a irú nǹkan yẹn tẹ́ wá wá nínú alukur'an tẹ́ rí nínú hadith anabi tẹ́ rí a kẹyà mọ̀ pé nǹkan pè ní alibidanu àdádálẹ̀ tó nǹkan yẹn ó burú ó lágbára látara pé kí ni anabi sallallahu alayhi wa sallam òun ọlọ́wọ́n bá fi ẹ̀sìn rán sí àlè ọmọ yìí ó gbọ́ àwọn ọ̀nà oríṣiríṣi nínú alukur'an ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ anabi yìí o ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ gbọ́dọ̀ ṣẹ̀sìn bí ṣe ń ṣẹ̀sìn òun lẹ gbọ́dọ̀ mú ní ìkọ́sẹ̀ yín àwọn ayal Qur'an pọ̀ rẹkẹtẹ hadithi pọ̀ rẹkẹtẹ tó túmọ̀ sí pé ẹni tí ó bá ti tẹ̀lé lánàá rẹ̀ níbi ìṣẹ̀sìn yóò bọ́ sínú bídà látara ìbọ́ sínú bídà àwọn ó rọrùn fún kó padà jọra rẹ̀ kó ní mùsùlùmí látara pé kò tẹ̀lé ìlànà tí anabi sallallahu alaihi ń gbé wa tó bá ṣe é débi kó wá bá a débi bídà ńláńlá yẹn ni pé bídà àṣìríkíyà bídà alkufuriya máa padà wá síbẹ̀ tí màmá làyè débẹ̀ bídà tí ń jẹ́ bídà ẹ̀bọ bídà tí ń jẹ́ bídà kúfúrú sọ àlàyé yóò débẹ̀ bí nílá ìta àìlà. àmọ́ àwọn àyà Qur'an ó pò rẹ́kẹtẹ tí ọlọ́run ti jẹ́ kó ń yé wa ipe ànábì lẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ gbọ́dọ̀ tẹ̀lé bàbá kankan ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ gbọ́dọ̀ tẹ̀lé nìkankan níbi tá a bá ń pè ní ẹ̀sìn àfi tẹ́nìyẹn bá ń ṣe nǹkan tí ànábì ń ṣe yóò máa máa túmọ̀ sí pé ẹ̀ tí ẹ̀ ní máa gbórúkọ ẹnìyẹn níbẹ̀ yóò máa jẹ́ pé ànábì ni ẹ̀ ń tẹ̀lé ọlọ́wọ́n bá sọnù suratu Al-Imran aya thirty one ọlọ́wọ́n bá ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa ni wà nábì sọ fún ipe tó bá ṣe pé ẹ̀yin mùsùlùmí ẹ bá ń sọ pé nífẹ̀ẹ́ ànábì lódodo in kuntum tuhibbuna Allah tó akẹ́ bá fẹ́ràn ọlọ́run lódodo fattabi'uni ẹ tẹ̀lé mi ẹni pé tó bá lóun fẹ́ sẹ́sìn tó rẹ̀ tó bá nífẹ̀ẹ́ ọlọ́run yóò ṣetán láti sìn náà ni wọ́n tó wá fẹ́ sẹ́sìn èmi lẹ gbọ́dọ̀ tẹ̀lé tẹ́ bá ti wá ń tẹ̀lé mi ànábì yẹn ni pé ànábì la gbọ́dọ̀ tẹ̀lé yuhibbikumullah ọlọ́run ọmọ tẹ̀lé ọlọ́run ọmọ fẹ́ràn ẹ̀yin náà látara pé ẹ tẹ̀lé ànábì ẹ sì máa rí ìfẹ́ ọlọ́run ọba torí pé ẹni tó bá ti ń tẹ̀lé ànábì ó ti tẹ̀lé ọlọ́run nìyẹn ẹni pé tánábì mú wá fún ọ torí pé ànábì sallallahu alaihi wasallam kò ní sọ nǹkan tí ọlọ́run ọba ò ní kó sọ kò ní gbé ntọ́lọ́run ọba ò ní kó gbélé wa lọ́wọ́ kò gbélé wa lọ́wọ́ òun náà la gbọdọ̀ wá máa tẹ̀lé tẹ́bà tí wọ́n ń tẹ̀lé ànábì yẹn ọlọ́run bá ní wa yaghfir lakum dhunubakum anabi ni ó múlẹ̀ ní tí ó mọ tẹ̀lé tó nífẹ̀ẹ́ tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ẹni yẹn yóò wà nínú àforíjìn ọlọ́wọ́n ọba ẹ̀rí báyìí bákan náà aya mi tún bẹ nínú suratu ali imran bákan náà tọ́lọ́wọ́n bá nínú aya one five three one fifty three ọlọ́wọ́n bá ní wa inna hadha sirati mustaqiman fattabi'uhu olúwa ní ìlànà tèmi tèmi là kalẹ̀ lélẹ́yìí wa inna hadha sirati mustaqiman ọ̀nà tèmi ni tí mo là kalẹ̀ fún yín ojú ọ̀nà tọ́tọ́ ni o fattabi'uhu ìlànà yẹn náà ní kẹtẹ̀lé yẹn ni pé ìlànà tánàbí mú wá yẹn òun nìkan náà ní kẹtẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé gbogbo àwọn ọ̀nà kọ́nà àwọn ọ̀nà oríṣiríṣi tí mùsùlùmí ń yà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sí lẹ́yìn gbàtà nábì lọ tán fatafarraqa bikum an sabilihi fatafarraqa bikum an di pé ẹ wà á yà kú ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá gan tó yẹ pé látara pé ẹ tẹ̀lé ìlànà tánàbí là kalẹ̀ mọ́ tẹ́ bá ti ń tẹ̀lé àwọn ọ̀nà míì ẹ padà wá kú lójú ọ̀nà tánàbí là kalẹ̀ fún yín dhalikum wasaqum bihi la'allakum tattaqun olùwà ní àsọlẹ̀ lèmi ń sọ fún yín ìwé ẹni tí mo fẹ́ kẹ́ tẹ̀lé ni mò ń júwe yín sí yẹn o yẹn ni pé anabi sallallahu Allah وإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا Olúwa ní tẹ́ bá ti ń tẹ̀lé ànábì yìí tọ́lọ́n kọ́ fi bẹ̀rẹ̀ pé ati'u Allah wa ati'u Rasul ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ ọ wá ní wa in tuti'uhu àmọ́ tẹ́ bá ń tẹ̀lé ànábì yìí o tahtadu ẹ mọ̀nà ó túmọ̀ sí pé tẹ́ bá ti tẹ̀lé ànábì yìí ìyẹn sọnù so bákan náà hadith anabi sallallahu alayhi wa sallam hadith ń bẹnu eh, sahihu muslim abdullahi bin mas'ud òun ni ó gba hadith yìí wá radiyallahu anhu òun ni anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé ma min nabiyyin ba'athahu allahu azza wa jal qabli illa kana lahu illa kana lahu ashabun illa kana min ummatihi hawariyun wa ashabu ياخذون بسنته ويقتدون بأمره ويهتدون بهديه ويستنون بسنته ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون ومن جاهدهم بيده ومن جاهدهم بيده فهو خير له ومن جاهدهم بقلبه فهو فذلك خير ومن جاءدهم بقلبه وذلك خير النبي صلى الله عليه وسلم ó ní النبي صلى الله عليه وسلم ó ní kò sí ànábì ọlọ́run ọba kan náà àwọn tó ti kọjá ẹni pé ní gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kọjá tán bá ti lọ tán gbàtán bá wà láyé wọ́n ní àwọn ènìyàn kan illa kana lahu min ummatihi hawariyun wa ashabun yakhudhuna bisunati wọ́n láwọn kan tí ó tẹ̀lé wọn tó kí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ wọn tó ṣe pé ìlànà wọn yẹn wọ́n mú lọ́wọ́ rìnrìnrìnrìn ànábì fi ń ṣàlàyé àwọn ànábì ọlọ́run tó ti lọ ni o pé tó ń bá ti lọ báyìí àwọn kan tẹ̀lé wọn tó jẹ́ àwọn èèyàn tó súnmọ́ wọn tó sì mú ìlànà wọn lọ́wọ́ ànábì ni wàyà àkòrú nàbí sunnati wọn mú sunna wọn lọ́wọ́ wọ́n máa tẹ̀lé nàbí hadiyi ìlànà thumma inna takhlufu min ba'dihim khuluf àwọn kan padà tó wá dé lẹ́yìn wọn yaquluna ma la yaf'alun wa yaf'aluna ma la yu'marun ntọ́lọ́wọ́n nìkan ṣe ni wọ́n máa ṣe nínú ẹ̀sìn ẹ̀wọ̀ anábì ní sọ̀rọ̀ yìí ní Sahih Muslim yẹn ni pé láti fi hàn ipe báwọn èèyàn ṣe ń ṣe pẹ̀lú àwọn anábì ọlọ́run tó ṣáwájú nìyí àmì èèyàn ẹ má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tí ń bá ń ṣerú nǹkan báyìí tó yẹ pé wọ́n ń dá nǹkan míì lẹ̀ tèmi ànábì ò ní kí wọ́n ṣe ẹ má fojú re wò wọ́n o ànábì ni ẹni tó bá jà wọ́n lógun pẹ̀lú ọwọ́ rẹ̀ tó yẹ kó bá wà níbi tó ti lè fọwọ́ jà wọ́n lógun tó yẹ pé wà nípò rẹ̀ ọjà láṣẹ kí n fọwọ́ jà wọ́n lógun ẹni tó bá pọ́ wá wà ní kó fẹnu jà wọ́n lógun láwọn tí wọ́n ń dáadáa kú dálẹ̀ lẹ́yìn ànábì ànábì ni kí n ò ṣe bẹ́ẹ̀ kò sí ní tó burú mbẹ́ ẹni tó bá ṣe pé kò bá sí nípò kó fẹnu sọ kó fẹ̀mí sọ pé ah n ènìyàn ń ṣe bídẹ́ àníkọ̀ dá rárá kó kórìíra rẹ̀ ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam bóyá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ bídà fún wa náà lélẹ́yìí ṣùgbọ́n kan náà tá a bá nípa bídà ǹjẹ́ kí ni nǹkan tí ó máa ń fa bídà gan-an táwọn èèyàn fi máa ń dá àwọn ìdákúdá yìí kalẹ̀ àti yìí tó lè yọ̀yàn kú nínú Islam nínú àwọn bídà àti yìí tí kò yọ̀yàn kú nínú Islam nínú bídà gbogbo ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ìyẹn gbọ́dọ̀ jìnnà sí tó bá ti ní kinní yìí àdáadáa lẹ̀ ni kéèyàn jìnnà sí kéèyàn jìnnà sí kéèyàn má dédì rẹ̀ rárá torí pé kíni tí ẹ bá ti ń dá àdáadáa lẹ̀ kan kò sí ni ẹ sì máa pa súnà nẹ́bì kan rẹ̀ ni ibnu abbas òun lọ sọ báyìí ó ní ma min aamin illa tadhharu fi bid'atun wa tamutu fi sunnatun hatta tadhharu al allahu akbar ibnu abbas ó ní ah kò sí ọdún kan àfi kó jẹ́ pé ẹ máa rí pé àwọn èèyàn wọ́n sì dá bédé àkàlẹ̀ ẹ sì máa rí pé àwọn èèyàn wọ́n sì máa pa súnà nẹ́bì kan wọ́n máa pa òní jẹ́ kó yé ẹ̀wọ̀ omi bá ti ń àwọn èèyàn ó sì máa pa súnà nẹ́bì rẹ̀ ẹ̀wọ̀ nìsín lọ tí mùsùlùmí máa ń lọ ni tó di ibi tí mùsùlùmí tó ń lọ sanabi náà ló ṣẹ̀sìn ní Senegal sanabi ló júwe Senegal fún wa ṣe rí i pé tó bá yá nìṣẹ́ lómi gan kò dé kò dé múra ta nabi sallallahu alaihi wasallam rí ó ti lọ Senegal rí wọn náà máa gbé máa gbé ewu rẹ o Ibn Abbas ó ní àní ma am ila tadhharu fi bid'atun ah ìyẹn ni pé mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra irú àwọn ọ̀rọ̀ rí ọ̀rọ̀ tí ó máa múyàn ṣọ́ra ni ó ní kò sí ọdún kan Ibn Abbas ní sọ bẹ́ẹ̀ Abdullahi Ibn Abbas

bídíà sì ń yè so kí ni wàá ń fa táwọn èèyàn fi ń ṣe bí dáa tó fi di pé èyí tí wọ́n ń ṣe tí ń sọ wọ́n di kèfèrí èyí tí wọ́n ń ṣe tí ó sọ wọ́n dẹlẹ́bọ èyí táwọn èèyàn ń ṣe tí ó sọ wọ́n di pòkì lọ́dọ̀ ọlọ́run ọba kí ni ń fà àwọn afáà mú àwọn ìdí oríṣiríṣiríṣi wá inú àwọn nǹkan tí wọ́n ìmọ̀ ń fa bídà yẹn ni pé àdádálẹ̀ kí n tó kó mẹ́ ẹ rí i pé mo yan níbẹ̀rẹ̀ ipe àdádálẹ̀ tá à ń sọ yìí àdádálẹ̀ ẹ̀sìn ni o torí ẹlòmíì ẹlòmíì ọlọ́run ló mọ ibi tí ìyẹn mọ̀ wọ́n pé ń bu ńlá káyìí tiẹ̀ kọrí sí o lè mọ ní ẹni ẹni ẹni kẹ́mọ́ sí fídíò ẹni kẹ́mọ́ sí àdádálẹ̀ ṣé handset sanabi lo handset níta ń bí o ni pé sí ẹ̀sìn sí ẹ̀sìn ní handset ẹ̀sìn ní ansẹ̀t microphone sẹ́sìn ni wọn sànàbí fi microphone ṣe wáàsí sí ẹ̀sìn ní microphone sànàbí gbọ́ rédíò sí ẹ̀sìn ní rédíò so ago sànàbí lo ago ọwọ́ sẹ́sìn ní yíò so n tà ń sọ fún yín gangan ni pé n tó ń jẹ́ ojúlówó ẹ̀sìn gangan ẹlòmíràn sànàbí gun mọ́tò yẹn mo wá wò ah, ah, irú irú irú làákà ìwò ni ṣé ẹ̀sìn ní mọ́tò ṣé ẹni tí èsè mùsùlùmí ọmọ lo mọ́tò ṣẹlẹ̀bọ̀ ló mọ́tò ṣé wọn ma fi mọ́tò wọn ma fi ṣe nǹkan míì tí è ṣe nǹkan ẹ̀sìn so n tó bá ti rọrùn láti lò fún ẹ fi ṣẹ̀sìn ẹ lè má fi ṣẹ̀sìn so irú ansẹ̀ tí nìsín ìyẹn lè lò láti fi ṣẹ̀sìn ẹ lè lò láti má fi ṣẹ̀sìn tó bá wúyàn so ó mí pé nǹkan yẹn kì í sojú lówó ẹ̀sìn nu ọ̀dà ẹ wo tẹ̀sùbá alápèjúwe nìsín tẹ̀sùbá ta ni ò ní nǹkan ayé ni tẹ̀sùbá tẹ̀sùbá èsì nǹkan ayé nǹkan ẹ̀sìn ni tẹ̀sùbá so irú ní tàà ń sọ fún yín nù so sánẹ́bí wá lò àwà bí ọ́ sí tẹ̀sùbá yìí sí nǹkan ayé ní àbí nǹkan ẹ̀sìn wà láì nǹkan ẹ̀sìn ni lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ sánẹ́bí wá lò ànábí ò lò ajẹ́ pé kínú ajẹ́ pé ti ń jẹ́ bídà ni so kí lànàbí wá ń lò ọwọ́ lànàbí máa ń ka ní ma fi ń ṣe àsìkáàrù etí ọmọ ka orí ọmọ ka lànàbí máa ń lò ní ma fi ń ka àsìkáàrù rẹ̀ so ti ń jẹ́ bídà àti súnà nù ẹ wá wo bá wá pa n ti ń jẹ́ súnà tá nàbí mú wa ara tẹ́tí máa ma burú ti ń bẹ́ ń di bídà ń padà débi aburú bídà náà àmọ́ kí ló ń fa bídà táwọn èèyàn fi máa ń ṣe bídà àwọn kọ́ ni pé dọ́ẹ̀fù màrífẹ̀tì ahmiyati tẹ̀bá ìnàbí sallallahu alayhi wa sallam àwọn àìdàmìhì àwọn èèyàn wọ́n ṣàìmọ̀ oore láńlá tí ń bẹ níbi ká máa tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa sallam àwọn èèyàn ọ̀ma àbí kó ṣe pé wọ́n ń ṣe bí ẹni tí ó mà oore láńlá tí ń bẹ níbi kéèyàn ọmọ tẹ̀lé ànábì yẹn ni pé ìṣe súnà ànábì sallallahu alaihi wasallam torí ẹni tó bá ti rẹ́dì pé súnà ànábì lòun fẹ́ ṣe omi pé kò ní ráyè fún àdádálẹ̀ kò ní ráyè fún in tí àwọn èèyàn ń dákalẹ̀ nínú ẹ̀sìn tí èyí ṣe ń tà ànábì ní ká ṣe sọ́yìn tó bá ti rẹ́dì pé súnà ànábì lòun fẹ́ ṣe súnà ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ kó yé wa ipe kò sí ẹni tó bá ń tẹ̀lé mi tóun bá ti ń tẹ̀lé mi anabi sallallahu alaihi wasallam sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtẹ̀ àyẹ̀nì oríire ó ṣe ṣúọ̀ fún ọ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wíwọ àlìjẹ́nà ló ṣe jẹ́ tiẹ̀ ló ṣe ṣúọ̀ fún yàn sí oná ni pé mùsùlùmí ó wúra rẹ̀ ipe ṣé èmi náà mọ mọ yìí sunna nabi sallallahu alaihi wasallam àìmọye sunna nabi òun náà ní sẹ́ẹ̀sì rẹ̀ tí ọmọ yìí súnà nábì ìtumọ̀ sí pé kọ̀ mọ iye ànábì náà nìyẹn ẹ dákun ànábì sallallahu alaihi júwe pé ó múra ni ẹ lọ ẹ dákun tí ẹ pa ẹni tó jọyàn lójú ẹni tó jọyàn lójú bá ní ǹjẹ́ yẹn tó lè mọ tó darí àwọn èèyàn síbòmíì kẹ́ mọ́ wá polongo rẹ̀ bí ẹni pé ó múra ànábì sanabi náà fún wa bí ká máa darí àwọn èèyàn bí ẹni pé à ń lọ so awa jò láwá gbọ́ táwọn èèyàn ń pariwo pé múra tànàbí rẹ o ọyá o ẹ máa kó wa lọ o iye tá lọ ní o kọ́dà ìwọ́tọ̀ bá lè lọ pẹ̀lú nǹkan báyìí ọ̀nà tó lè gbà tí ó fi rọrùn rẹ o níjò nìyẹn so tẹ́ pé ibi dé ni wọ́n lọ lè ń pe Ibrahim Niyasi wọ́n sọ bí ẹni pé mọ́kàtà nàbì sallallahu alaihi wasallam ní ibi tán lọ ní Senegal ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ká wò ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run fẹ́ ìsìn rántí wa òun ni pé kéèyàn ó ṣàìmọ̀ nípa súnà nàbì sallallahu alaihi wasallam ara ti ń jẹ́ káwọn èèyàn máa dáadáa kú dálẹ̀ rẹ̀ o so bákan náà tahdhinu tahsinu dhann bil ara tí mo tún jẹ́ káwọn èèyàn dáadáa kúra kalẹ̀ tí bídíà fi wà nínú ẹ̀sìn wa táwọn èèyàn ń da kalẹ̀ tí mùsùlùmí ń dá bídíà oríṣiríṣi kalẹ̀ oní káwọn èèyàn mọ̀ ní ẹ jẹ́ ká fi ẹ̀yin ló rí pé ó da báwọn ni à tẹ́bá ní ànábì òsèkìlá ni ẹ̀yin ló rí pé ó da báyìí ni ó bá làákàyè mu ó bá làákàyè mu ni àbí sànábì mu wá fún wa ntànà ibà ti mú wá fún wa náà láà lò ìtí wọ́n bá mú wá fún wa kódà kí wọ́n mọ̀ rò kó ó dá wa lójú pé làákàyè rẹ ọlọ́run ọba ló fún ọ làákàyè tí wọ́n rò pọ̀ dáhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló rán ànábì sí wa kò wọ sí wa kò wọ sí wa ànábì ló sí wa wọn ló sì tó bẹ́ẹ̀ kó ní pé ọlọ́run kó ní pé ọlọ́run rán wọ sí wa so yìí dàn làákàyè nìkan wò ike ẹ̀ mọ́ á wò pé ẹ̀ irú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ yìí ẹnìgbà tí àwọn ọmọ wa ń di kinní kan ṣé ká lè máa wá lù fún ọ ká máa jó ká máa pàdé ní ọjọ́ sunday sunday ká máa wá pariwo ń bẹ̀ ká nìkan nìkan wá ṣe bí ẹni pé à ń lọ ṣebí jọ jimá la nẹ́bí sọ̀rọ̀ sálàmù ńlá kalẹ̀ fáwa mùsùlùmí jọ jumá jọ jumá la nẹ́bí sọ̀rọ̀ sálàmù ńlò kalẹ̀ fún wa láwa mùsùlùmí pé ọ̀nà ni pé jọ jumá so òun náà ni pé kíyàn wò pé akínní yìí dáa téèyàn ò jẹ́ kí ẹ̀rí kójú pé òun ní ọmọ kọ̀ǹtró làákà èèyàn so bákan náà ṣùgbọ́n àṣà ìfẹ́ ada ìfẹ́ mo fẹ́ darí mo fẹ́ jó lórí nbẹnu tí ń dààmú àwọn èèyàn tó fi ń dá bídà oríṣiríṣi kalẹ̀ o nkálukú náà fẹ́ jẹ́ aláṣẹ òun náà fẹ́ jó lórí èmi náà ní tèmi èmi náà ní tèmi ìníjẹ́ kó kọ̀ mí ọ́ parẹ́ so ẹ dákun kọ̀wá kọ̀wá kọ̀wá kò kò kùnlá wa kùnlá kọ́dà kí ti ànábì ọ̀pá rẹ̀ kí tiwọn sábà parẹ́ ẹlòmíì tẹ́ bá rí di sín ó kọ àwọn bàbá rẹ̀ ní ọmọ dìvẹ́ǹdì kò wá kọ̀ kẹ́sìn tà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm kọ́ wọn bàjẹ́ so yóò mọ adáda kúda kalẹ̀ yóò mọ dáàbòbò dákúda kalẹ̀ kò ní fẹ́ kí gbogbo tí ń jẹ́ bídẹ́ hàn kó dojú dé kí yẹn súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm kó síjú kalẹ̀ kí súnà nẹ́bí kọ́ máa gbòòrò kò nífẹ̀ẹ́ so òun náà ni pété yẹn bá ti nífẹ̀ẹ́ olórí ẹ gbogbo àwọn tó ń dá oríṣiríṣi kalẹ̀ nísìn kásá dakọ̀ pé lágbájá náà ni bákan náà hubbul mal ìfẹ́ owó owó ni ẹlòmíì tẹ́ bá rí tó bá lóun ń ṣe gbogbo àwọn bídà àti ń ṣe kìyí kò sí nítorí tọlọ́run torí olè torí owó owó owó lówó tí ó rí kó jẹ àwọn jiyàn tí ó gbà lójú náà ni lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn ẹlò bákan náà ẹlòmíì tẹ́ bá tún rí ní tí fi ń ṣe àdádálẹ̀ tó fi pé ó ń dàdákúdálẹ̀ sínú ẹ̀sìn òun náà ni istibadun nas ìfẹ́ máa mú àwọn èèyàn sìn ìfẹ́ máa mú àwọn èèyàn sìn kọ́mọ sáré tẹ̀lé wọn kí káwọn wà nu so wọn ò ní fẹ́ padà ní ìdìbò dáa so burú àwọn nǹkan táwọn èèyàn wá kiri lẹ́yìn o so bí ní láì tààlà máa sí ojú òpó kalẹ̀ ìbéèrè ni mo ní ìdẹ́jọ́ nítorí tọ́lọ́run ìbéèrè pé n tó sọ yìí kílẹ̀ rí àbí nǹkan báyìí ń rú mi lójú ṣe rí ẹni tó bá ń pé òun ní kọ́mẹ́ǹtì torí tọ́lọ́run ẹ̀jọ́ ẹ jẹ́ kí n tí n bá parí máa ju nọ́mbà mi kalẹ̀ gbogbo kọ́mẹ́ǹtì àbí advice tẹ́ bá ní kẹ́ fún mi tó bákan náà ìbéèrè àbí ẹni tó bá ní pé ẹ òun fẹ́ kí mi dákun kí mi lórí lórí lórí ètò yìí àsìkò yìí hàn so bákan náà tó fẹ́ fi tóra wa létí kájọ nítorí tọ́lá wa tí a bá lè ṣe onígbọ̀wọ́ ètò yìí so ètò yìí ní bùkátà sí àwọn onígbọ̀wọ́ so bóyá kí ẹ pè mí abẹ́ni tó bá sì lè lọ sí ọ̀dọ̀ ajá amina ní ehm, Kwara Hotel ní eh, amúnẹ̀ rẹ̀ FM eh, kìnìún Royal FM office tó wà níbẹ̀ kí lọ lè rí alájà amina so inshallah tẹ́ bá ti béèrè pé adúnú yusuf náà lè fẹ́ ṣe onígbọ̀wọ́ rẹ̀ so inshallah so ẹ jẹ́ kí n gbé eléyìí. wa aleykum salaam. alhamdulilah. ẹjọ ìbéèrè tèmi fẹ́ béèrè lára tọpíkì tẹ naam jazakumullahu khairan. nípa ọ̀rọ̀ káwọ́lá tẹ sọ. naam. a rí i pé àwọn ọ̀pọ̀ àwọn èèyàn wa wọ́n ń hmm. dà síbẹ̀ lóòótọ́. Hmm kódà ẹlòmíì ti ka ń pé tó ń bá ti darí òun hmm. ti ṣe ara ẹ̀sìn kan hmm. nínú ẹ̀sìn ìtọ́nà gbé kalẹ̀ ni àwọn afẹ́fẹ́ á sọ yìí ní ti pé hmm. kò tọ́ ẹ̀lẹ́mí náà á pè pé lọ́wọ́ yín pé ṣé wọ́n ti ń lọ ẹni tí ìbò ní ládàá kankan àbí wọ́n kàn ń sin ìrìn àjò lọ ní àbí báwo. wàláì ṣẹ́rí anábì sọ̀rọ̀ sọ́lá mi sọ fún wa anabi la tashuddu rihal illa ila thalathati masajid anabi ní ẹnìkan kan dọ̀ digbá di pé ńlọ lè ń sẹ̀sìn níbi kankan àfàyè mẹ́ta anabi ní masalasi mi ní madina masalasi maka àti jerusalem àyè mẹ́ta lè yẹn máa ń dígbà dẹrù lọ gbogbo àwọn tí wọ́n ń lọ yẹn abẹ́ ọlọ́run wa ta'ala <laughs> kọ́tọ̀ wọn sí ọ̀nà wàláyé wọ́n ń fi ayé wọn sí òfò wọ́n fi dúkìá wọn sí òfò so náà ni so torí pé kí ni tánàbì sọ̀kalẹ̀ làwa wí táwọn bá wà lè mú wa pé tánàbì sì ni ẹ lọ sí ẹ lọ sí káúlàlẹ̀ ẹ lọ sí eré sínìgàrí so kán mú wá fún wa à retí ẹ̀rí inshallah tó bá ti mú wá pẹ̀lú ògo ọlọ́run wàláyé announcement lórí bí títí ń sọ̀rọ̀ yìí ni pé mo ṣe mistake o ìsọkúsọ ni mo sọ o so wọ́n o so wallahu a'lam. naam waaleykum salaam. afọbẹgẹ ni mọmọ nìjọ mi mọmọ gẹlẹ kí. naam ẹ káàbọ̀. mọmọ sábà ọjọ́ tí n sábà wa. amiin jazakumullahu khairan. káwọlá yìí. naam. yorùbá àwọn èèyàn ronú dáadáa fa torí pé n ti ń bẹ ń bẹ aburú ńláńlá tí ọ̀padà dálẹ̀ lọ́jọ́ iwájú. náà ẹlòmíràn fẹ́ lè sọ pé tóun bá ti lọ bẹ̀rù òun ò ní lọ sí mákà. wọ́n ti ń wí wọ́n ti ń wí wọ́n ní àwọn ti ń lọ náà nù wọ́n ti ń wí ṣẹ́rí ṣẹ́rí tó wà níbi ọ̀rọ̀ yẹn ṣẹ́rí pé mo sọ pé ìbéèrè ni ẹ dákun ìbéèrè ni mo nídìí gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé sọ ẹ dákun sọ ká fi lè fún àwọn yẹn láǹfààní àti ìbéèrè ìbéèrè ṣẹ́rí wọ́n wí fún yín ni wọ́n wí fún yín ni wọ́n sì lè sọ síta àmọ́ ibi táyé bá ti gbà wọ́n ibi àwọn ojúmọ́ kà lọ lójú wọn o ẹ wo aburú ara burú ẹ wo ọ̀rọ̀ Ibn Abbas tí mo sọ lẹ́ẹ̀kan peter yẹn bá ti dá ìdákúdá kankan lẹ̀ wọn dá ìdákúdá kalẹ̀ wọn sì fi pa súnà nẹ́bì lára ni kí gbé naam naam ẹ ẹ nam à ń na hello hello hello rárá pé last call náà nìyẹn inshallah tó bá tún di ní so a lè máa bá lọ so àwa tí a bá mi zero 33 51 54 9 0810 33 51 54 9 abdulfatah salumi ona ni ó ń kí wa pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh